màláìkà kan bẹ fún ọlọ́run yẹtùfúnà haula turk wọ́n máa ṣe tàwáfù létí tí ọ̀nà ahàlà zikir kí ni wọ́n wá kí wọ́n ń wá àwọn aláṣíkiri kiri wọ́n ń kọ̀ọ̀kan ọgbẹ́ wá ní àwọn tí ń kírun kiri o àmọ́ tí ń kírun náà ti wà nù azikir torí azikir ó túmọ̀ kùránì azikir ó túmọ̀ la ilaha illallah àzékè ó tún mọ ṣùgbọ́n gbogbo tí wàá jẹ́ pé adákọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ó tún máa jí sí. tí wọ́n wá débì kan tí wọ́n rí pé àwọn eléyìí mẹ́ta mẹ́rin ni wọ́n bá ti jòkó ní ìsìtẹ́pọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànẹ́bì ni wọ́n ń sọ. tànádàwò àlùmú ìlà àjà àti tànáàdàwò àmàlàkọ ọmọ pé ẹ máa bọ̀ ta ni wọ́n ń pè wọ́n ń pè ọmọláìkà yòókù alúmú ilá ajá ti kùn ní tẹ̀wọ́n wá o èmi ti kà àwọn nǹkan tó kó jọ o ẹ mọ bọ ẹ mọ bọ wọn ti kọ àwọn nǹkan tó kó jọ ń bí o látòrí méjì mẹ́ta àmàláìkọ máa pa àwọn yòókù pé ẹ mọ bọ. àmàláìkọ àmàláìkọ amọ̀rọ̀ bíi bàálé wọn lórí àwọn àmàláìkọ máa geri ara wọn títí yóò fi dé sánmà. Qala fayasaluhum rabbuhum. Hadisi wọn sọ wípé àdísì wọn sọ pé ọlọ́run ó wá bi wọn mọ̀láìkà léèrè ó sì ti mọ tẹ́lẹ̀ ọlọ́run ti mọ o àmọ́ yóò tún wá bi wọn wípé. máyẹ̀ kú lu àwọn ìbádí. kí ni wọ́n ń wí mẹ́ àwọn ẹrú mi tẹ́ pé tí kí ni wọ́n ń wí mẹ́ o. ọlù yẹ kú lù náà yóò ṣe bí òun náà ká. àwọn mọ̀láìkà gbà ìwọ náà wọ́n ń kí wọ́n ń fọwọ́ lọ mọ́ ni. wọ́n ń gbé ọ tóbi ni. wọ́n ń yàn ni. wọ́n ń pọ́n ọ lé ni. ọ̀là fọ́yẹ̀kú ọlọ́run wa ní ẹ̀yin màláíkà ṣé wọ́n rí mi ni tí wọ́n fi múra kankan ní Tìjàníyà tí wọ́n múra kankan kan díẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ ṣé wọ́n rí mi ni àmàláíkà wa sọ pé àwọn wàláì wọn rí ọ wọn rí ọ. ọ̀là fàyẹ̀kúlù kéfà ọ̀làwò rà á ó ní. ọlọ́run wa ní tọ̀ tí wọ́n bá rí mi ńkọ́ wọn àti rí mi gbogbo ń kú lọ́wọ́ ẹlẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ tí wọ́n táwọn kan táwọn fi á sí ẹ̀yẹ ọlọ́run ọba lékè ọlá níbi àwọn màláìkà yìí ẹ̀yin màláìkà tí wọ́n rí mi ni àti wọn bá wà tán bá tí wọ́n rí mi tán ṣe báyìí tán bá wá rí mi ń kọ́. láwùrọ̀ àwòkà kánú àṣàdàlákà ìbádàtà ọ̀hún. tí wọ́n bá fi rí ọ ni wọ́n ó tún ṣe jù báyìí lọ. wà àṣàdàlákà tẹ̀wù dídà ọ̀hún. wọ́n kàn lé jù báyìí lọ wọ́n ó yìn ọ́ jù báyìí lọ. wọ́n máa ṣàfọ̀mọ́ rẹ jù báyìí lọ. ọ̀la ẹ̀kúlù fàmọ́ yẹ̀sàlú ni. ọlọ́run á lẹ́yìn màláìkà ni kí ni wọ́n ń fẹ́ lọ́dọ̀ mi tí wọ́n fi wá ń dàkọ̀ mi tó báyìí ah tá a máa ń pé bàbá kẹ mínísítà ọ̀nàrẹ́bù kí là ń fẹ́ lọ́dọ̀ wọn owó nígbà tá à ń kígbe àwọn olóṣèlú wa tá à ń owó lọ́dọ̀ wọn tá à ń kígbe àwọn ọlọ́lá olówó àdúgbò kí ni wọ́n ń fẹ́ lọ́dọ̀ mi tẹ́ ń fi ń pè mí tẹ́ ń fi ń bẹ̀ mí tẹ́ ń fi ń sìn mí. kọ́ọ̀lù yẹsẹ̀ alúna kàlìjànà ta. àlìjànà rẹ ni wọ́n wá ìyọ́nù rẹ ni wọ́n wá ìkẹ́ rẹ ni wọ́n wá ọlà rẹ ni wọ́n fẹ́ bí wọ́n fẹ́ kó bínú sáwọn. ọlọ́run wa ni a ṣé wọ́n ti rálì jẹ́ nàná ni àwọn màláíkà ni wọ́n àti rí wọ́n àti rí wọ́n kàn gbúrò ẹ̀ náà ni. ọlọ́run wa ni a tẹ́ bá rálì jẹ́ nàná kí wọ́n ṣe. لو أنهم رأوا كانوا أشد عليها حرصا tí wọ́n wọn ó sì wá jù báyìí lọ. wọn bá sojú kòkòrò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin màláìka ó dá kí ni wọn ò fẹ́ kó ṣe àwọn tí wọ́n fi múra báyìí. àwọn kan ò ṣe àwọn kan ní ń ṣe ìranù kí náà mú gbó kí náà ń ṣe gbó náà ń pè ń pariwo kiri tí wọ́n ń ṣe kó pariwo ayé àwọn eléyìí wá ń pariwo mi sígbà tó lọ́hún sọ báyìí fáwọn màláìka táwọn tí wọ́n ń takò súfì tí wọ́n ń takò àsìkò tí wọ́n ń bọ̀ ni tí wọ́n mọ kí wúlé bẹ́ẹ̀ ni ṣe pé kò yẹ kí èèyàn dáhùn eléyìí ló nǹkan tọ́lọ̀ ń wí ni kí èèyàn mú ojú tó wọn láti ráyè pé ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ nàám. ọ̀là ẹ̀kúlú náà yàtà àgbàzù náà mi náà náà rí. wọ́n ń wá wọ́n ń wá ìsọ̀nbi náà wọ́n fẹ́ wọ náà nì. ẹ̀kúlù wàhálà ọ̀há. tí wọ́n ti rí náà nì. ọ̀là ẹ̀kúlù bó ṣe wọ́n wọ́n bi tàlìjẹ́ náà lẹ́ẹ̀kan. wọ́n rí. rí náà wọ́n rálìjẹ́ náà wọ́n rí náà jẹ́mọ́ ara lè jẹ́mọ́ rí iná náà ńkọ́. ọba tó ṣáájú bẹ́ẹ̀ lọ. wọ́n sì bẹ̀rù ọlọ́run wọ́n bẹ̀rù iná ju ojú bẹ́ẹ̀ lọ. ọlọ́run á sọ pé. láti sin lọ ẹ̀yin màláíkà mo fi jẹ́rìí pé mo ti foríjì gbogbo wọn. Ah, ọlọ́run wá ti wá foríjì yàn ní kàdíríà tó foríjì yàn tí a jí jẹ yàn kí lọ́kàn wá pẹ̀lẹ́ nìkan bèbú ẹjọ́ ọmọ bèbú lọ́kọ́lọ́ ọmọ foríjì wà. fàyẹ̀kúlù mọ́làkùn mi náà màláìkà. màláìkà kan wà á sàmẹ̀ bọ̀ yóò wá wí pé. àyìndé mẹ́mbẹ́ o lágbájá mẹ́mbẹ́ o lámọ̀ yín mẹ́mbẹ́ kò sí lára wọn o. bùkátà kan lọ́ba ń kàn kọjá lọ lọ́kọ̀ yà mọ́sálásí o. nǹkan ọkàn wáyà kan wá níbi àsàlátù ni o ọkàn wá ẹnìkan wá bí ni o kọ̀wé bá wọn ṣe o ọkàn sì sì kọjá lọ ni o màláìka wá pé lágbájá ò sí láàrin wọn kì í bá wọn ṣe tẹ́lẹ̀. ọ̀la umulijú lásán kọ́ bí lásán olúwa ní ìmọ̀láìkà ẹsẹ̀rẹ́ tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ òun náà tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ òun ó mọ̀lẹ̀ jù làṣà ó ti dára wọn náà nù láyàsí kọ́ọ̀bì ìjẹ̀ ẹni bá ti jòkó tí wọn kò ní ṣe ribú tọ̀ bẹ́ẹ̀ nìkan máa ń ṣépèlé súfì tí ń ṣépèlé ó ń tàríkà sẹ́wọ̀n pé òun ni àdánwò mẹ́ ní ara rẹ̀ ọfẹ́ wọn mọ̀ òun ni ọfẹ́ fi pawó ó lè rówó ni ẹ̀jẹ̀ ọmọ rówó káwọn ọmọ gbàládá káwọn gbàládá. Abu Sa'id al-Khudri àtàbù rẹ̀ lọ́gbà kì í sàdísì àgbélẹ̀rọ̀ o wọ́n sì mọ̀ wọ́n ké o kò sí tọ́kàn yín pẹ̀lú ebú bá a bá wá bá àzíkiri débì kan ní àyín tó bá di mọ́lúdì tó bá di sàádà tó bá dásìkò kan yíjírá á wàá pé àwọn àgbààgbà fáwà nínú kọ̀díríyà ẹ wá wí láwà ní fún wọn.